Ojo ìbùkún yóò sì rọ̀ ilẹ̀ rí ìfẹ́lẹ́ yìí a ò ní ìtura dì àtọ̀dọ̀ olùgbàlà. ọjọ́ ìbùkún ọjọ́ ìbùkún la fẹ́ ire ọ̀run sẹ́yìn wá ká ṣùgbọ́n òjò la tọrọ. ìbùkún yóò sì rọ̀ ìsọjí ìbíye. pẹ̀tẹ́lẹ̀ ìró ọ̀pọ̀ òjò ń bọ̀. òjò ìbùkún òjò ìbùkún. lọ fún ẹ ló mọ bí àwẹ̀ ọ́ nínú jẹ́ ọ̀dàgùn tán ìwọ àgbẹ̀kẹ̀lẹ̀ ọ̀rẹ́ ọ̀fẹ́ rẹ àwẹ̀ ọ́ nínú jẹ́ ọ̀dàgùn tán. àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ tí wẹ́ ọkọ mọ́ aṣọ rẹ̀ àfúfú yóò sì mọ́ láúláú àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùn tán olùgbàlà rìn lójoojúmọ́ àwẹ̀ ọ́nínẹ́jẹ́ ọ̀dọ́gùtàn ó àgbẹ̀kẹ̀lé ẹni ta kan mọ́gi àwẹ̀ ọ̀nínẹ́jẹ́ ọ̀dọ́gùtàn àwẹ̀ ọ̀nùwẹ̀jẹ̀ lùwẹ̀jẹ̀ tùwẹ̀ ọkọ̀ mọ́ aṣọ rẹ̀ àfúfú yóò sì mọ́ láúláú àwẹ̀ ọ̀nínẹ́jẹ́ ọ̀dọ́gùtàn doctor. ọkàn mi á tún fi Jésù lọ lẹ́ẹ̀kan sí nọ́rọ̀ rẹ̀ nísinsìnyí olúwa ò pinnu ìhò àgbà tirẹ̀. mo fẹ́. lọ́wọ́ èmi ìfẹ́ jẹ́ tirẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ yẹ iye ló fi ra mi èmi yóò jẹ́ tirẹ̀. ìpa ọ̀rẹ́ ọ̀fẹ́ lẹ́nu ranú gbà mo jèrè ìfẹ́ rẹ̀ tí wọ́ọ̀lì èmi ò gbàgbọ́ mo sì gbẹ́kẹ̀lé ọ. tirẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ yẹ nìyẹn ló fi rà mí èmi yóò jẹ́ tirẹ̀. mo ń gòkè sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù lọ Olúwa gbé mi sókè. tẹrú àwọn mìíràn lè má gbébẹ̀ ibi gíga lọ́kàn mi fẹ́. olùwàjà gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ olùwàjọ gbé mi sókè. agbára rẹ̀ o. ohun tó lè jókòó dìbò. ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn olùgbàlà lọ́lọ́run mi kò yẹ kí ọkàn mi máa yọ kó sì ro ìyìnà kalẹ̀. ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù ó mi kí n máa gbàdúrà kí n máa ṣọ́ra àṣemáyọ ọjọ́lá lọ́jọ́lọ́ ní jésù ẹ̀ ẹ̀ṣẹ̀ mi lò. ìṣe ìgbà àràparí náà mo ní tún lù. ṣẹ́ nínú ó kọ́ mi kí má gbàdúrà kí má dópin ogun sì tán olùgbàlà dágun olú. orin ayọ̀ la ó máa kọ aleluya. ọjọ́ mẹ́ta náà ti kọjá ó kúrò nínú òkú. ẹ fògo fún olúwa wa. Right. jésù ọlọ́run mi. mo wá fẹ́ ní jòkó fún mi ààyè mi yóò sì dùn púpọ̀. mo wá fẹ́ ní tókò fún mi jésù ọlọ́run mi. ìwọ tó kú ní káfárí láti sọ mí ìdòmìnira. mo yára mi sọ́tọ̀ fún ọ Jésù lọ́lọ́run mi. à ń sọ̀rọ̀ ilẹ̀ búkún ni ilẹ̀ dídán àti ilẹ̀ wá gbà gbogbo lọ́sọ̀ tó gùn rẹ̀. ó ti dùn tó láti débẹ̀ sọ̀rọ̀ oríyìn rẹ̀ tí àkọọ́lẹ̀ fọ̀rí àyíwí mo ti wú kórìíwájú tó. yóò ti dùn tó láti débẹ̀. jọ Olúwa lọ́nà kan náà ṣàṣe ẹ̀mí wáyé fún ọ̀run láìpẹ́ tó láti débẹ̀. ìwọ tó fẹ́ wà láwọn máa sìn títí olúwa olórí wa ìwọ tó ṣọ́ wa nínú ìdánwò ayé mímọ́ lògùn ọlá rẹ̀. bàbá ìwọ la máa sìn. tó fẹ́ wà láwọ̀ máa sùn títí bí wọ́n lò tó ọlá rẹ̀. ìwọ tó súre sòun tagùn sáyé táyé fi róúnjẹ ọ àwọn tó múra láti máa ṣòótọ́ wọ́n tún yọ̀nù iṣẹ́ rẹ̀. bàbá ìwọ la ó máa sùn. àwọn tó fẹ́ wá láwọn máa sùn títí níbo lógo alára ẹ̀. ìwọ tó ń fagàn lọ́mọ tó gbé ránṣẹ́ nínú alára tó ga ẹni tó. mi dẹ̀. ayé mi ti dàbí ọ̀run. láàrin ìbànújẹ́ àtàrò. ayọ̀ ni láti mọ Jésù. hallelujah ayọ̀ ló jẹ́ mo ti rí ìdáríjì gbà. ibikíbi tí mo bá wà. ó ṣẹ́wọ́n Jésù wá mo ti rò pé ọ̀run jìnnà ṣùgbọ́n nígbà tí Jésù dé lọ́run ti dénú ọkàn mi níbẹ̀ ni yóò sì wà títí hallelujah hallelujah ayọ̀ ló jẹ́. láyé lórókè tàbí tẹ̀tẹ̀lẹ̀ láhèrè tàbí làgbàlá. ó ṣẹ́wó jésù wà níbẹ̀. aleluya aleluya ayọ̀ ló jẹ́ mo ti ní ìdáríjì gbà ibikíbi tí mo bá wà. ó ṣẹ́wó jésù wà níbẹ̀. ìwà ògùn rẹ̀ ń gbìyàn pé máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí. ẹwà ògùn rẹ̀ ń gbìyàn pé máa bọ̀. ọjọ́ lọ́tàn oòrùn sì fẹ́rẹ̀ wọ̀ òkùnkùn dé tó mọ́lẹ̀ kọjá lọ wọlé wọlé wọlé nísinsìnyí. ẹwà ògùn rẹ̀ ń gbìyàn pé máa bọ̀. ilé ìyá mú fún wa ṣe. wọléwọlé tọkọ yàwó lọ wọléwọlé wọlé nísinsìnyí ẹwà ògo rẹ gbé ọpẹ́ máa bọ̀. okun okun ilẹ̀ ayọ̀nàkun yàrá máa ṣe pákó kùtù fún ọ. wọléwọlé wọlé nísinsìnyí. Orísun tó. balógun ọkọ̀. ẹ má ṣe jẹ́ ká fòyà. olùdókọ̀ wa ní Jésù. yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. ẹ má ṣe bẹ̀rù ẹ fún ayọ̀ nítorí Jésù lọ́gá ọkọ̀ kò sí wù. èrò tó wà lọ́kàn. ẹ ké pe Jésù nìkan. tẹ̀sí gbẹ́kẹ̀yìn lé Jésù. yóò mú ọkàn wa gúnlẹ̀ ẹ má ṣe bẹ̀rù ẹ kún fún ayọ̀ nítorí Jésù lọ́gà ọkọ̀ mo ti wù. yọ nítorí Jésù lọ́gá ọkọ̀ kò tí wù kí jìnnà lẹ́tọ̀ọ́ yóò mú.